nah, Naam. Ẹni ọjọ́ gbèsè tí ò rí san mọ́ àwa wádìí gbèsè mi a rí i pé òun lọ́lọ́ ṣe ń tọ́lọ̀ ní ọmọ ṣe o ọlọ́ọ̀gba owó èlé ọlọ́ọ̀yàwó interest báńkì àbí cooperative àbí individual náà lọ́ọ́yà gbogbo èlé lọ́lọ́run ni a máa gbà ó ó ní a máa san ó sì ní a máa gbà. ìbéèrè àlùfáà ni pé sẹ́yìn lè wá ran ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ó kú olóyún oko gbèsè tọ́tọ́rọ ara ẹ̀ pọ̀ yìí. a lè ràn án lọ́wọ́ pẹ̀lú condition alẹ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ àmọ́ nígbẹ́ni omi májẹ̀mú ìní májẹ̀mú ẹ̀ à ń ràn lọ́wọ́ lópin ìgbà tí ó ràn lọ́wọ́ wa yìí ọ̀bá ní ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ kó tó máa ṣe ń tọ́lọ́wọ́ ọ̀fẹ́ torí ẹlòmíín bàjẹ́ bẹ́ẹ̀ bá ti bá sàn yín yóò tún lọ gbà mí bẹ́ẹ̀ bá ti mà báwọn bẹ́ẹ̀ bá ràn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ òun náà sẹ́ẹ̀ olúwa ló gbẹ̀ o olúwa inú al-Qur'an al-Karim olúwa ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ó dáa kí n yín lọ́wọ́ àmọ́ lórí kí lẹ́yìn máa rara yín lọ́wọ́ lé lórí lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run o olúwa lẹ́yìn gbọ́dọ̀ ran èèyàn lọ́wọ́ tẹ̀ mọ̀ pẹ́sẹ̀ 'ala al-ithmi ń sẹ́lọ́n wal ń tayọ àlà ọlọ́run gbẹ̀ǹdé ń gbowó èlé tí ń gba íńtírẹ́sì tayọ àlà ọlọ́run ọkọjà àjọ ọlọ́run ní kojú olúwalẹ̀ gbọ́dọ̀ rán rẹ níbẹ̀ lọ́wọ́ torí náà bí ìrànlọ́wọ́ rẹ̀ ọba jẹ́ aláìbẹ̀rẹ̀ wá àtàkùn wa kọ́dà tí yẹn sọ fún un pé a ọlọ́run mo wò mọ́yìn la o ibi ẹ lọ tọrọ ara ibà yìí ọlọ́run ọ̀fẹ́ o tó ń náà wá ń ta òun náà ti mọ bọ́lọ́run ti yọ òun kó gbé àwọn tó débẹ̀ máa.

òkòyè eléyìí cut across many many other examples gbogbo ẹ̀ ń tá a bá rí i pé bàbá ràn lọ́wọ́ lórí dáadáa ni olùwà ká ràn bẹ́ẹ̀ lọ́wọ́ ká ràn lórí ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ àìràn lọ́wọ́ lórí pé ń ṣe ń tí ọ̀tá o lórí ẹsẹ̀ o وبارك على نبينا محمد وآله وصحبه